bọ̀dá mú ìwà bọ̀dá mú ìwà ẹ wò understand gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o kí ló ṣẹlẹ̀ nọ ah ah ẹ rẹ̀ ṣe kíá ẹ ṣe kíá náà ẹ bọ́ọ̀lù ẹ ṣe báyìí kí mú ìyàwó wálé látijọ́ ẹ̀ ẹ̀kọ́ ẹ̀ dáhùn. ṣé ó dìgbà tí àwọn ọmọ bá pè é lọkùn ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ ẹ gbogbo ìpàtẹ́kù ní nípa ní mímì bọ́ọ̀lù ẹ ṣe báyìí náà ẹ rẹ̀ ṣe kíá tá à ń sọ báyìí ẹ. ga ọ torí èmi ò understand o mo ò understand gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. díẹ̀ ń tẹ̀bẹ̀ ọkàn lọ́wọ́ ẹ̀ nínú gbogbo nǹkan tó ti mú tó sọ sí ilé ẹ̀ ṣe mo sọ pé lọ́jọ́ ọkùnrin ẹ̀ ó ní iye ipa tí mo gbọ́ mẹ́. now ṣé irú láìfì yẹn ló fẹ́ kí èmi náà tún wá máa lè fi tí wọ́n máa hand down fún ìwà àtọkọ ẹ̀ yeah what's the end ẹ̀. ẹ wọ ẹ wọ láti wọ́n ṣọ́ ọ̀rọ̀ tí mo bá rí fún mi. so jẹ́ ń bí ẹ náà ilé tó wò yìí ṣé o fi pé mi nílé ni it's a rented apartment oníwà àtọkọ ẹ gbélé kékeré kan ẹ eh, ti bímọ méjì so ṣe kémi wá máa bì kéèyàn kan wá fún mi lówó bí mi ṣe ń fún ìwà àtọkọ ẹ ṣe irú life tó fẹ́ kémi ni ó ṣe pé mo fi ń yọ yín anyway but jẹ́ ń sọ fún ẹ o èmi ò lè wá lọ fẹ́yàwó tí mo ti mo ì ra mọ́tò mo ì kọ́lé ti tèmi àbí kí tẹ rà á ni so tíyàwó mi bá jáde sí pẹ̀lú àwọn ọmọ wa lọ kú báyìí kí wọ́n máa fly báyìí káàkiri àyà mi á máa já pé pé wọ́n ti lọ kó sínú gọ́tà o àwọn ti wọ́n ti lọ gbá wọn sáré mú lọ gbòbí that would not be my portion táyà mi á máa já irú wa pálapàla wo nìyẹn náà. wo wo yàrá orí eléyìí ni. ẹ bá mi ẹ bá mi bá sọ̀rọ̀. orí ẹni ò pé èèyàn ṣe máa ń sọ̀rọ̀ sí àgbàlagbà lójú ọ̀lọ́ náà sọ̀rọ̀ kásá ẹ fi ilẹ̀ ẹjẹ̀ ẹjẹ̀ ń tẹ̀ ẹjẹ̀ ń lọ́rọ̀ díẹ̀. orí ẹni ò Ó jàre. Ayé ń sí ọ. Ayé ń sí ọ. Gba ìfú. Wọ́n jẹ́ bèbè bí kí á bí bá kú. Wọ́n kà kú fọ̀dá tì. Tó sì kẹ̀kẹ́ ní. Gba ìfú. Wọ́n bí torí tiẹ̀ mo ṣe mú kí ní ìwà. Ìfẹ́ kó gbé mi fún ànábì ni. Bí mo bá sì fọ́ sóde, ànábì ọ̀mí. Ló dé kòtò. Bàbá ẹ ló bẹ̀ mí mú ilé ìwé láti ìlú. Wọ́n lè mọ̀ pé ọlọ́run máa ń pè yẹn nígbà tẹ́ Alẹ́ àdàlà náà pè mí sórí láyé àbá tí ọ ni ọmọ ìbò ń dín bọ́ọ̀sù irú ilé ọmọ ẹlẹ́nu ẹ̀ dín bọ́ọ̀sù bí nǹkan máa ń ti ọ ó sì jẹ́ kí gbogbo ẹbí mọ̀ ìlú ọ̀bà ní mọ́tò bàbá ra mọ́tò ẹ̀yìn nìkan nǹkan kan nígbà wọn bí ọ ìtàn tó ọ̀fẹ́ gbọ́ ọ̀gbọ̀ ilé alágbò ní ẹbí ọ̀sìn àpótí ìyá rẹ mu wọn gba ìdè kúrò lókè báyìí ni wọn kò fún ìyá rẹ tí ó mu a fi ẹsẹ̀ rìn máìlì mẹ́rin ká tó délé ìjọ kó mọ̀ rẹ náà ká tó rí owó ṣe oúnjẹ ẹ̀mí wọ́n fẹ́ bọ́ bí kò wá ń ti ẹranko níjọ kó mọ ẹ mọmọ bá ṣe sọ́fà tó tẹ́lẹ̀ máma fọ́ wèrè alẹ́ ò ní tètè bímọ báyìí ìníjójó orí burúkú tí mo jó mo mú ọtí yó níbi pé mo kó ẹnu wọn sí nìkan kọ́ wá bímọ kọ́ ọ fẹ́ yàwó. can you imagine that kind stress ten go through ṣé irú nǹkan bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ káwọn ọmọ tèmi náà go through láyé ìgbà èmi ò lè fẹ́ káwọn ọmọ mi go through that same kind of process. ọ̀tẹ̀ ni wọ́n sì get, wọ́n go through it wọ́n go through it. àwọn ọmọ rẹ̀ go through it. <laughs> wọ́n èmi ọmọ bí àtìkọ́ ọgbẹ́ rẹ̀ rìn. kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ fúnṣọ́ rí àwọn tí ń bọ ọ́fà wò kó lè yín wo bí òkúbó tí ń jẹun lé ọlọ́mọ òun ní ń jẹ o tọ́mọ̀ pẹ̀lú ẹ̀ ò ní kàn. ta ló kó. tọ́ba jẹ́ impotence ni ọ́ kó o sọ fún wa are you impotence. ẹ wò. báwo ba lè ṣe sọ ọ́ kámẹ́ náà ṣe fún ọ. èmi ò ń ṣòkòbó àìmọye ọmọ mo ń ṣe wọn lè ṣèṣeré ni. Eh, òkòbó ebi máa ń tòsí ó ṣe ká ṣe pa eh, èèyàn mélòó ní ti ń tutọ́ oyún oríṣi méje ńlọ́wà owó ní kàkà múnú ẹ̀. family planning lè ní í ṣe mò ń lo protection. Eh. oyún méje lọ́wà owó ní kàkà fílẹ̀ mbẹ́ a ní oyún onítọ́ bójú bá ti ń dúró sí wọn lára báyìí pú ẹ̀ pú ẹ̀ bóbìnrin bá sì rí èèyàn gbọ́ oyún rẹ̀ agolo tọ́ ní ọ̀dà kẹsẹ̀ máa wú ó di méjì èé ń kasẹ̀ lẹ́yìn ẹsẹ̀ àwọn asan olórí ibú ọ̀yọ́ ń bi ẹ̀yìn ẹsẹ̀ wọ́n ń bì bó ṣùgbọ́n àti oṣù mẹ́lára oyún olóorun èyí ò ní dáyà ń gbèsè jù mo bá ń lọ Ṣàngó wọ́n gbé ọ̀là Abẹ́òkúta nígbà bá bọ́ọ̀lẹ̀ mẹ́ tó tún mọ́tò Èkó wọ̀ wọ́n tún kọjá Ṣàngó wọ́n jọ sóṣòdì oyún kan nù oyún oníná orí iná bò wọ́n lórí ni mo yẹn kẹsẹ̀ oyún alábèsẹ́wé mọ́dún mẹ́fà oyún ẹlẹ́ẹ̀keje lélẹ́ẹ̀bì orí kankan fún yẹn ní oyún méjèèje ládàáda èrè ló ń bá kiri bóyá nítorí nítorí àrà fún wa lóró pé bóyá a nílé sọ̀rọ̀ wọ́n mọ̀ máa lu aago ìwà ni. gbogbo nǹkan tó jẹ́ property ẹ mo kó wa ni. aago wèrè tó fún mi gbọ́ ọdún rè nítòjú mi ti rí lórí ẹ̀ bí kí bátìrì kú mẹ́sẹ̀ bá mú bátìrì lọ́ọ̀lù kẹrin kí wọ́n tó rí aago lórí ikú tó fún mi gbọ́ ọdún rè. ẹ mọ nǹkan tí mo fún yín ó dà bóyá ìjì ara yín gbóná ni. ẹ̀jẹ̀ tèmi gbóná ẹ̀jẹ̀ yàrá yìí ẹ̀ ń gbóná bí ó wà ẹ̀yà aláìyá rẹ̀ ẹ̀jẹ̀ ń gbóná ọlọ kò fẹ́ dá wèrè ní ọ̀nà sáwọn ọ̀pọ̀ máa ń bá ṣẹlẹ̀ ni. ẹ máa go tí mo fún yín. aago kí ló fún mi aago wèrè ló fún mi ní kó bá mi kò sílé aláàánú tí mo dé ní fún mi lówó ó kọ́ kàmí kí balẹ̀ ẹ tó a bá ní tó tupè kì lẹ́nu ẹ aláàánú olóúnjẹ ó jìnà sí wọn ò ní fóúnjẹ rẹ wọn ò gbé wèrè sẹ́jẹ. tọ́wọ́ bá ti fún yàn lóyún ni wọ́n á máa go ìbí. ẹ má wọrí ẹ bọ́ bẹ̀ máa fún kan náà security tó wà ń ta. tí security náà bá jóná gbogbo gbèsè tíṣẹ́ kò bá jẹ ẹgbẹ̀rún mọ́lẹ̀ ní ọ̀sán tí ọba jóná tí ọba kú kú òjijì gbèmí náà wà ní. ẹlẹ́ẹ̀fẹ́ nǹkan mo lè máa fẹ́ lómi. èyí sì pa security náírà wo ọmọ inú rẹ rè ọ wà ń bí ìkómọ rẹ ìwọ mo fún láti owó sí à dọ́sìn mẹ́ta tí wọ́n lọ gbà káyìn kó ló ti pójú bẹ̀rẹ̀ wèrè ní túnbí mọ̀ ẹlẹ́dẹ̀ ní tókòyè bẹ́ẹ̀rẹ̀ ní sí yóò lòlú. ẹ fi mi lówó èmi mo san owó nǹkan tó ṣe. mo ìwọ lọ fún mi lówó tó fi lọ kó sí àdúrà kò nígbà tó ń bí wọn àbí kílẹ̀ sọ. nígbà kó máa tiẹ̀ gángan oh. tó ń tẹ́ bí òun. ọmọ ọdún mélòó ni ọ nígbà máa ń ṣe kó máa tiẹ̀. nígbà tó bímọ sàrà yọ sí ọgbà náà ni wọn lọ gbàjọ wọlé mọ iye ọwọ́ tó kó tó fi lọ sí wàhálà orí kúkú ilé iṣẹ́ mi náà débi kó bẹ̀rẹ̀. èyí lójókòó yìí ó ti bímọ bí méjì ó sì ṣẹ́yún ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́dẹ̀ lójókòó yìí. dáàdì. mo kò mọ̀ ṣe ṣé wọ́n àṣìọ́ sórí òbúrú nígbà tó lè bá ń bímọ táwọn ọmọ rẹ̀ ń pè lọ́n kú sórí pé nǹkan méjì ti ń ṣe ọ́. láwẹ̀lì ni ìkànga wo ni àbí láwẹ̀lì wo bí àwọn wèrè bo olórí burúkú yín lẹ́yìn sọ accept God accept God àwọn mẹ́rin sọ mo ṣe pè fọlọ́ ní pèbè ṣé o bá mi yé tọ́ba afẹ́ pípé ẹbí kọjá o mo fún ọ láti ṣe di December ọmọdé yóò bí December yóò ti bí ní Seere, Èrèlé, Ẹrẹ́nà, Egbe, Èbìbí, Òkúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀rẹ̀, Ọ̀wàrà Bélú, Ọ̀pẹ. Tọ́wọ́ bá ti fún èèyàn lóyún ní Dìsẹ́mbà tẹ́ ń pè ní Ọ̀wàrà belu Ọ̀pẹ. Tí ọba rí mi nínú ilé ẹ̀, àbò fún mi wọ́n náírà kó pè mí ní ọmọ àlè kí n má gbà lọ́wọ́ ẹ̀. kò tẹ ní ìbọ̀dá mi ẹ wo. ìwọ tó bá ti ń lọ mú aago yẹn kó fún ọkọ ẹ ó máa wúlò fún. tó bá fún ní aago tó bá ń fọkọ ẹ tí n bá pa ọkọ ẹ kó sopo kó kù mí mọ. pọkọ ẹ kí lẹ fẹ́ pọkọ ẹ fún. ẹni kó lu aago tèmi. ẹlẹ́ẹ̀fago mo dẹ̀ máa fẹ́ lomi. tẹ́mi lé mi ò fago tẹ́mi lé mi ò fago àbí. mo bí alátara ọwọ́ mi kò ní mo rò pé wẹ̀rẹ̀ tí n bá gba owó lọ́wọ́ ẹ kó kù mí mọ àlè. ẹ wo smart ìwọ máa lọ tà máa fún ẹ lówó ń bẹ̀jà. mo ṣe lè débi ọtẹ lọrùn màlẹ́kà tó wà ní sáàjì òrùn ó yin sí àìní orí mi gbóná ní mo fi débi ìsìn nítorí ẹ̀ láàkúnlẹ̀ padà náà. owó tí mo fi wọn mọ́tò wà ń gbọ́ owó tẹ fi gbé mọ́tò bá wọ̀ ẹ̀yin lẹ sọ pé ẹ̀rìn wá síbi pẹ́jẹ́ yín gbóná ni pé ó dẹ̀ tẹ́yìn lọ́rùn mo lè wá fún yín lówó nsìnkẹ́ á tún máa fi ṣépè fún mi. ẹ̀jẹ̀ tẹ̀mí gbóná débi ẹ̀jẹ̀ yàrá ìyá rẹ̀ ní gbóná bí ó wà wẹ̀rẹ̀ kò burúkú yìí. ẹ wọ́n fún mi iná ìgbọ́kọ̀ tá tí ìgbà ti lu pàkárẹ́jì kí fọlá díẹ̀ ṣe kí wọ́n bọ̀ nílé. ó fún ní owó. kí ló ti ṣèlú fún lówó ẹ̀yin lẹ́sọ́pẹ́ rìn wá kó dẹ̀ tẹ́yìn lọ́rùn. kémi tó lè lọ ayé ẹ̀ sọmọ gidi. ẹ̀yin kọ́ lẹ́lẹ́ yẹ ẹ̀jẹ̀ yín gbóná bẹ́ẹ̀ fẹ́ ẹgbẹ́ jẹ. nígbà tó ju àárọ̀ ti bẹ̀rẹ̀ yọ̀ kó mọ ẹ̀mọ́ tí mo lè jèrè. òun sáré dandan kó ń la àìlè ní sùúrù forí èèyàn arọra bẹ́ẹ̀ lẹ ṣe bẹ̀ẹ̀dá ń sọ pé tèlé tẹ̀rọ kò mú la èrè ò ń bẹ o kò sóhun adaláyé tá ò ní dá sílẹ̀ bóyá má fi gọ́gọ́ fá o má fi gọ́gọ́ fá òun ọwọ́ mi ò tó lòkè má fi gọ́gọ́ rè bẹ̀ẹ̀dá ń sáré dandan kò ń la wàhálà rí ayé owó láyé dẹ̀dà kò sáforí mọ́ kí ló wá dé tá ò sí. kí ló wá dé tá ò sí. kí nígbà tá a ti báyìí lábẹ́bí yà máa wà lẹ́nu. fàájì ò tí nìyẹn o yà á jókòó ni. Ah, ká lọ nílùú da ọ̀rọ̀ tí là ń sọ̀rọ̀ ń pa èyí. bó ṣe pẹ́ dé yìí á jẹ́ pé ó ní àwọn ìdíwọ́ kan lọ́nà nìyẹn èdè pẹ́ dé ní sùúrù. àárọ̀ jẹ́ káwọn àlọ́ lè kó ní rísì. kí ẹ lọ bá lè á sì mú kọta fẹ́ mú lé àmọ́ àgbàbẹ̀ lóbi náà lọ. ṣé a máa tọ́ ní òkòkòrò lọ ní ìyá fàájì àlọ́? kò sí nǹkan tí mi lè tó ní òkòkòrò ṣe láyé. ẹ káwa lọ ah, lé. kí ló dé? Ah, ọtí là ń sọ̀rọ̀ èyí. o ṣe wá nífẹ̀ẹ́ ọtí báyìí. Ah! ọtí tá à ń sọ̀rọ̀ nípa èyí kò sí nǹkan tí èyí gbọ́dọ̀ máa ṣe ilé ayé tó gbọ́dọ̀ jọ̀rọ̀ ọtí lọ bí mo ṣe wà yìí kéèyàn gbalé kó gba mọ́tò kó gba gbogbo nǹkan ní mi ó bà pé mi o kódà kéèyàn gba ọmọ tí mo bí ó pé mi ju kéèyàn gbọ̀tí lọ́ọ̀rì lọ kéèyàn tó bá rò kó fẹ́ gbọ̀tí lọ́ọ̀rì ayé ò tọ̀ wọ́n nira. sábúrì ah, sábúrì sábúrì eh. tí ẹ bá wò oṣù tó bá ní òun fẹ́ gbọ́mọ tó gùn lọ́wọ́ ẹ̀ ń kọ́ ah! ọgbọ́n ọmọ tó gbé lọ́wọ́ mi eh. wọ́n lè gbà torí pé mo ọ́fíìsà lọ fi fẹ́ níbi tó wà náà ni mo travel out lọ fẹ́ ni ọmọ tó kù mo travel out lọ fẹ́ ni àmọ́ bí yé wa yìí kéèyàn wá gbọ́ ọmọ tó kù ṣe ṣàtì máa gbọ́ sí lọ́bẹ̀ gbogbo èèyàn tó bá ti wá rò pé òun fẹ́ gbọ́ sí lọ́bẹ̀ ah àyè tó máa bàjẹ́ lọ́bẹ̀ ta ó ṣàbàlẹ̀. nan. Wey si ou la? Lan la lan la Lan bebe, lan bebe. Mo jáyé jù. Kí lè ṣe ẹni bọ́lẹ̀ lọ bọ́lẹ̀. Ìṣúra, àwa ń bọ̀ láti ìsọ ẹni. Àtijókòó jókòó títí títí àárí ẹ, àjókòó sórí iṣẹ́ à. A máa rò pé aago mẹ́wàá ti fẹ́rẹ̀ lù. Kìnní tá a mọ̀ jẹ́ lórí bọ́tà. Ah, kò dáa, ìyẹn ò dáa. Kí ló dé tẹ̀ fún onímọ́tò lówó kó tètè kó oníṣẹ́ lọ sí ẹgbẹ́ Kò kí ni, ṣáà ti táwé rè báyìí. Ó ti rẹ̀ ilé ẹ̀yà bájà nǹkan tó ń sọ ni pé a ti dé ṣọ́ọ̀bù ẹ̀ àwa fẹ́ mu ọtí láàárọ̀ yìí àwa abẹ́ ṣọ́ọ̀bù tó dẹ̀ láṣẹ wá ẹ̀ wálé. ẹ kó tí wàá láyé máa lọ yìí méjèèjì ẹ máa lọ. lọ́bù ẹ ṣì. ẹ kò ti ṣetán. ìrọ̀ ìgbà kan ìwé kò lọ bẹ́ẹ̀. ọ̀ ọ̀ pátá pátá wọ́n máa lọ kó máa lọ èmi kò ti ṣetán. mo táyé fún ẹni pé nìṣó ṣọ́ọ̀bù kó lọ ṣọ́ọ̀bù ká gbé ìkọlura. Aha. Oh, bẹ́ẹ̀kì ni kí ló ṣe. owó gbogbo èpo ọlọ́run kò ṣàlùwọ̀. ẹ ẹ fẹjà ìjọba kàkẹ́rà bẹ̀. fẹjà fẹjà ẹ ṣe kó mú dáàmọ̀ jẹ dáàmọ̀ jẹ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àfẹ́ mú. àní àfẹ́ mú nǹkan àwa àti dé ṣọ́ọ̀bù àwa méjèèjì àti dé ṣọ́ọ̀bù àfẹ́ mú nǹkan gidi gidi. ooo ẹ fẹ́ rọ̀ ẹ ẹ tí wàá mi lè ṣọ́ọ̀bù ah, ah. tó ṣẹlẹ̀ èmi ò tí lè ṣọ́ọ̀bù torí fàjà nù ó ti pọ̀ mo ti mo mo mu nǹkan lánàá yẹn mo ti sùn mo ṣe jí sí i. Ah! mi ò ti dé ṣọ́ọ̀bù rárá. ọjọ́ bàjí lánàá. ìfọ̀jà náà yóò tún pọ̀ mi. wájú wọ̀ra mo wọ̀ra kí lọ́mọ wá gbàgbé sùn. ọjà náà lọ gógó náà. ọ̀dọ̀ gógó náà ti. lánàá àwọn náà wà bẹ́ẹ̀ gógó náà ti gbogbo wa láwa bẹ́ẹ̀ ọba gbogbo wa ìjọba gbogbo àti gbogbo wa gbà fún àjọ wà bẹ́ẹ̀ tí gbogbo ẹbí wọlé ṣe we are madness together. ọgbọ́n ìgbòho ìdòwò Ah, ah, kọ́lọ́ ń ṣàánú wa ah, kọ́lọ́ má jẹ́ ká bí mo ṣì mo bẹ̀rẹ̀ gbé ọmọ òṣì. abiyamọ ṣe pé. kí ló ṣe kí ló tẹ̀lé. kí ló ṣẹlẹ̀ kí ló tó ṣe báyìí kò ní bẹ̀rẹ̀. ṣọ́ọ̀bù ní ṣo eh. abẹ́mú tá a mọ̀ jẹ́ wà lọ sí ṣọ́ọ̀bù kálọ́ mú kọ́. ẹ ẹ gbọ́dọ̀ sí ṣọ́ọ̀bù èyí eh. fẹ́ lọ ṣe fàájì. báwa. èdè ló bá wọn tẹ̀sí àjàsáré owó jóná. àjàsáré owó jóná wọn láyé lọ́mọdé káwá nígboro àṣà táwọn onígboro ní ìsìn pé ẹ ṣí ẹ ṣe kọlọkọlọ ẹ ṣe kọlọkọlọ. mo gbéra nǹkan tó sọ sí i ẹ torí àwọn òkè ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ẹ jẹ́ àlọ́ ẹ jẹ́ ká gbéra ká máa lọ ṣọ́wọ́. wàá gbọ́ bàbá dọ̀hùn a máa pé ìjẹ̀bù àwa bá wà ní joint iṣẹ́ ògùn ẹ̀. ta ló bú ẹ ta ló bú ẹ. lẹ́sẹ̀ mi bú mi. èmi ò gbọ́ ó sọ. wọ́n tó sọ fún ẹni pé àwa mẹ́ta èmi òun ìkẹta wa ìjẹ̀bù a máa pè é lórí fóònù kó wá bá wa kó wá kó wá káwa bíṣọ̀bù kájọ pọ̀. ó ẹ bá pé jẹ̀bù. a máa pé jẹ̀bù. ìkẹta yìí ẹjọ́ máa ṣe fàájì. Ah, ẹjọ́ máa bọ́tà yìí sọ̀jẹ̀ jẹ́lẹ̀ yóò níbàrà mi ẹni mo gbádùn ẹni gbọ́dọ̀ mi dẹ̀ wà ókè. àwa náà ò lè wà ókè nítorí gbogbo wa bá ti wà ókè everybody ti wà ókè báyìí ilé ayé máa parẹ́ ni. bá a wà bá a wà. lélẹ̀ lélẹ̀ lélẹ̀ lálá lálá lálá àwọn ẹ̀rọ yẹn kò gbà lọ́rọ̀ mi àgbẹ̀rọ ṣe é gbèbọ̀ rà lélẹ̀ lélẹ̀ rárá rárá rárá. wíyẹn náà ṣùgbọ́n tó ti fún mi kó gbàgbé. everybody is a bad man. we are bad men. màá fún yìí.